point ọ̀wọ́n bàbá wa òun olórí ilé wa ọ̀wọ́n àgbààgbà wa ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sọ fún ọba yìí lórí ọ̀rọ̀ ẹ má ti sọ sórí ọ̀wọ́n ọba àbíjòyè àbí ọ̀wọ́n gọ́vnà no àti ìdèbẹ̀ yẹn ọ̀wọ́n ọ̀wọ́n ọ̀wọ́n àgbálé ọ̀wọ́n ọkọ wa ọ̀wọ́n bàbá wa tọ́jú lórí ilé tó máa fẹ́ dìbò ní two thousand and thirteen yìí ṣe mọ̀ pọ̀ náà lọ́ọ́ máa kó wa jáde bóyá ìyàwó ọmọ wọn máa tì wá síwájú a tẹ̀lé wọn lẹ́yìn kí lẹ fẹ́ rí sọ fún wọn lórí ìdìbò yìí. tọ ẹ ṣe gan ni alájà ṣe rí wọn ní ẹgún èṣù wọn ní kìgbìyàn lẹ́ẹ̀mejì and wọn dẹ̀ máa ń pàrọ̀ rẹ pé wọ́n ní ẹni tó mú obìnrin tó tán lọ sí abẹ́ ọ̀gẹ̀dẹ̀ ṣe nǹkan wọ́n ní àṣemọ ni hmm. ṣe rí wọ́n tó bá pèèyàn ní àbí fún ara ara á pa ìfún ẹ̀ mọ́. Hmm. gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire wọ́n di fún àpè ọ̀dẹ̀ tipẹ́tipẹ́ wọ́n di sọ wá pé ṣùgbọ́n mò ní wá tipẹ́tipẹ́ wọ́n ní wọ́n ní àwa wọ́n ní àkàwé má kánú ni wá hmm. àwọn ní àwa wọ́n ní akédèdèrè ni wá hmm. tàbádẹ̀ wá wọ ẹ̀yìn tá a wọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lóòótọ́ <laughs> ìwọ ọmọlúàbí wa gẹ́gẹ́ bí ìran tó fẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ̀ bí olúwa ti sọ ìfẹ́ tá ní sí gbogbo àwọn neighbors tí ó súnmọ́ wa ìfẹ́ tá a ní sí gbogbo àwọn àgbáyé tó jẹ́ pé tá a bá pàdé wọn ó máa ń sọ pé ọjọ́ àbí ni wá ìfẹ́ yìí òun ló sọ wá ní orúkọ tí a kò jẹ́ òun ló sọ wá ní orúkọ tí ayé ò tí àwọn tó tiẹ̀ nílẹ̀ tó sọ ilẹ̀ Yorùbá ìyẹn ni wípé àfaradà tá a ní àmúmọ́ra tá a ní ìfẹ́ tá a ní lọ́nà ní ó fi ìyà jẹ wá gidigidi. tí mi ò bá lọ sí ẹ̀yìn wá láti rí nǹkan tó jọ àwọn tó jẹ́ olórí wa ti rí látẹ̀yìnwá nítorí wọ́n ti rí ògo yìí tipẹ́tipẹ́ wọ́n dẹ̀ ti sọ wípé wọn ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dìde hmm. nígbà tó ogun parí ọ̀pọ̀lọpọ̀ àwọn nígbà tí wọ́n máa jẹ ogun abẹ́lé Nàìjíríà àwọn tó jẹ ogun yẹn tó ṣẹ́gun àwọn ọmọ Yorùbá ni wọ́n àwọn Benjamin Adékúnlé àmì ẹṣẹ àrántí bàbá àwọn Benjamin Adékúnlé gbogbo alámọ wọn àti pátákó Ọbásanjọ́ gbogbo alámọ wọn àti pátákó àwọn Bájọwà gbogbo alámọ àwọn ìpátákó hmm. àwọn wọ̀nyí àtàwọn. Ògúndípẹ̀ tó jẹ́ pé àwọn ni planners tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ni wọ́n kóra wọn jọ tán make sure pé ogun yẹn ajá gbogbo aláàmọ ipa tí black scorpion tó kó Benjamin Adékúnlé gbogbo aláàmọ kan tí Ṣítù Àlàó tó ṣe as the major uh, air force uh, leader ń gbà yẹn nígbà tó gún parí gbogbo àwọn tó jẹ́ Yorùbá stars wọ̀nyí wọ́n sọ sínú kúlà ni wọ́n jẹ́ kán gbérí mọ́. kàlàfàfà. so divide and divide and conquer àti use and dump wọ́n ti tààgẹ̀ wọn lára láti ìṣẹ̀dálẹ̀ láti gba independence wá pé wọ́n ń jẹ́ ká gbérí. wọ́n fi ìyà jẹ wá tó jẹ́ wípé àwa ń ròyìn pé bóyá bí nǹkan ṣe pẹ́ nǹkan máa dá nítorí pé àwa nígbàgbọ́ adẹ̀ we are too trusty. Hmm. ó mú mi lọ sí nǹkan tí sísà mi sọ lẹ́ẹ̀kan wípé àlójú àánú ìyà tó fi jẹ wá àti the fear the fear the fear for tomorrow and the fear the the uncertainties tó fèsì wa. ìfẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire òun ló jẹ́ kí ojú àánú ọ̀pọ̀lọpọ̀ akófọ́ ọlọ́run ò dá wa báyìí. so ara ojú àánú náà la fi fi gbogbo ẹ̀ mọ́ra títí títí títí ó fi jẹ́ pé pòlítíkálì wọ́n fura sí abẹ́ ẹsẹ̀ fúlàní wọ́n tọ̀ wá lọ́lẹ̀ bàṣubàṣu hmm. Hmm. àwa di omi ìṣanwọ́ àwa di àkẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́ọ́ fi ń nulẹ̀ ẹ má jẹ́ kí n lọ sẹ́yìn kí n wọ́ síwájú hmm. nígbà tó máa gba gómìnà lọ́wọ́ Jonathan wọ́n ní change hmm. nígbà tó sọ pé change ńkọ́ gbogbo aláròṣìṣì statement tí Buhari tó make wípé ẹ even gan ó fẹ́ lè sọ ní campaign ní two thousand and fifteen wípé òun gan tó bá wọlé tó wọn máa wọ mọ́ọ̀lù ẹ̀ torí pé mọ́ọ̀lù ẹ̀ gbogbo àwọn èèyàn wọ̀ ó sọ ní sọ wípé àti hospital àti gbogbo nǹkan ò ní yẹ kí nàìjíríà kẹ́yìn tàìtù àwọn nàìjíríà kẹ́yìn tàìtù sí wípé wọ́n ṣe máa wá tì tó ń di frankly torí pò ń jẹ́ head of state láàrín gbogbo àwọn nǹkan yẹn semantics lásán ni ìyẹn ni pé ọ̀rọ̀ ẹnu lásán ni ẹ jẹ́ ká wá wò ó láti year two thousand and fifteen tí Buhari ti wà níjọba change wo la rí wọ́n fìyà jẹ wọ́n bẹ̀rẹ̀ sí kó àwọn fúlàní wọ̀nyí láti wá gbógun tiwa ogun yìí dẹ̀ ń bọ̀ àmọ̀ràn mi sáwọn bá wa ni wípé kò kí n ṣe àwọn bá wa nìkan ní àmọ̀ràn wà fún àtàwọn ọ̀dọ́ àtàwọn ìyá wa àtàwọn àbúrò ta ní àtàwọn ẹ̀gbọ́n wa wọ́n dára pé ní àbí fún àràrà pa ìfún ẹ̀ mọ́ ṣé lóòótọ́ la gọ̀ọ́ ṣé akíndánidání tó ń pò wá la jẹ́ ṣé dìdìrì tó ń pò wá ṣóun la jẹ́ àbí ìfẹ́ la fihàn àbí tí wàá yé wa nítorí pé àfogun àdẹ̀fẹ́ wàhálà nítorí pé peaceful life tá à ń live òun la fi ń gbé ìgbé ìgbé ayọ̀ àti ìgbé rere nílẹ̀ Yorùbá now wọ́n ṣe wọ́n bá ṣubàṣu ní year two thousand and fifteen Tinubu tó gbé wọn débẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lò láti gbé wọn wọnú ìjọba nígbà tán nígbà tán déjọba tán wọ́n sọ Tinubu sínú dustbin of history gbogbo gbogbo apápátá wọ́n sọ Tinubu di omi ìṣanwọ́ wọ́n tiẹ̀ lọ sí mítìnì kan tó jẹ́ executive meeting àwọn APC nígbà táwọn kan sọ pé à ah, APC leader ò tí ì dé Buhari ń ta ní APC leader ó lóun APC leader ló ń jọ kí wọ́n ní jáde tó kọ́kọ́ ní APC leader níbi tí wọ́n níbi tí wọ́n rí Tinubu níbi tí wọ́n rí fídé níbi tó sọ di tó jẹ́ pé kò jẹ́ nǹkan lójú wọn dé Tinubu ò wá exist. ọ̀rọ̀ Yorùbá ni ẹ̀gbọ́n mi wọ́n ní ẹni bá ta ọ́ ẹ máa gbọ́ ibẹ̀ là ń bọ̀ yìí ṣe rí tí ọmọdé ṣe rí wọn ní tí ọmọdé bàbá tàn á bá àrọ́ bá torí àrọ́ bá gbá bá àjẹ́ àlàyé ọ̀rọ̀ mi ò yé yín tí àbámu láti ilẹ̀ kò ní yá àwọn èèyàn wa Hmm. sọ̀rọ̀ mi yé yín now ẹ wo ìyàtọ̀ ẹ wo ibi tó gbé Tinubu sí ní year two thousand and fifteen nígbà tẹ́lẹ̀ṣẹ̀ wa kú ọdún ní ọdún tó kú ọdún kan ní two thousand and nineteen wọ́n wá lọ fàjáde wá wọ́n wá lọ wọ́n lọ ṣe kọ̀líkọ̀ọ̀mù fún wọ́n lọ ṣe pàtìdé fún lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ mi yé yín wọ́n wá tún gbé mọ́ra ṣẹ́rí pé yẹn lásán ó ti dìmínísì mentality pé ó ti sọ pé àwa Yorùbá ń kọ́ ọ̀dẹ̀ ni wá lóòótọ́ torí pé Tinubu is a symbol of Yorùbá brain a symbol of Yorùbá intelligence and Yorùbá and Yorùbá pride and dignity. bẹ́ẹ̀ni ó bring dignity yẹn down pẹ̀lú wípé desperation láti láti wà ní power. nígbà tí ó wá kọ ọdún kan wọ́n máa ṣẹlẹ̀ sọ́wọ́n wá lọ fà jáde wọ́n wá pọ́nlé wọ́n wá wọ́n wá decorate ẹ̀. ẹ̀sìn ayọ́. sọ̀rọ̀ mi yé yín náà o nígbà tó wá ṣe ẹ tó wá lọ fọmọ ẹ kan ní oil rig inú ẹ náà wá ti dùn two thousand nineteen ó tó wá gbé wọn wọlé ó wọlé tó two thousand nineteen gbogbo agreement tó ti ṣe pẹ̀lú ẹ̀ nítorí pé tó wá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ṣámúṣámú wọn ní ọmọ tó máa lè ṣámúṣámú ní ọmọ tó máa wọn ní ọmọ tó máa já ṣàmú kékeré tó máa lè ṣámúṣámú ní Tinubu bá jẹ́ tó yẹ ṣámúṣámú ni ó yẹ kó mọ̀ wípé àwọn wọ̀nyí ẹlẹ́tẹ̀yàn ni wọ́n fẹ́ lọ tàn òun pa ni níbo la wà lẹ́yìn nípa ọ̀rọ̀ Tinubu wọ́n sọ̀rọ̀ change ní 2015 thousand and fifteen kí la rí a instruction wọ́n sọ̀rọ̀ next level ní 2019 thousand and nineteen kí la rí lẹ́yìn wọ́n kọ́ àwọn ajaguntàwọ́ láti wá ní sọ́yà àwa ọmọ ilẹ̀ Yorùbá ṣé àwọn wọ̀nyí lè wá fẹ́ gbàgbọ́ pé wọ́n ń tàn yín ẹ̀yin youth kó kẹ́ wá gba owó nítorí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ lò yín fún election wọ́n á wá fún ilé owó tó ń gbà tó bá wọlé tán wọ́n wá tó ensars míì wọ́n á bẹ̀rẹ̀ sí pa nínú ìpakúpa màá bíbí tí mo lọ nìyẹn ẹ má lọ́rọ̀ mi pọ̀ tí àwọn tí a bá mú ọ̀rọ̀ yìí láti lẹ̀ ká jẹ́ káwọn èèyàn wa mọ̀ ìdí ẹ̀ tó fi jẹ́ pé ìjọba ẹlẹ́tàn la wà yìí wọ́n dẹ̀ hmm. fẹ́ lọ tàn wá pa ní. àwọn èèyàn wa létí. wọ́n fẹ́ lọ tàn wá pa ilé hmm. tá a sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí gbogbo alamọ̀ kan tó ń bọ̀ ní next year January. bẹ́ẹ̀ni. ogun ti wọlé wá gbogbo àwọn tó ń kó wá mercenaries tó ń kó wọnú gbó wa mm. tó ń kó bọ fún tó ń kó owó gbogbo ọkàn àti bóhánà rò fún mm. kẹ́kọ̀ọ́ wa lọ deplete fídẹ́jì sọ ọdún wa parí fídẹ́jì náà wọ́n wá wá sí town city bó ṣe hàpù ní mm. Afghanistan the same Afghanistan narratives ló ń gbébọ̀ nílẹ̀ Yorùbá ṣé ìwọ fẹ́ lọ́wọ́ sí nítorí pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ilẹ̀ máa bí ẹ́ tó bá vote fún tó bá lọ fẹ́ ṣe election next election torí election kankan ò lè ṣẹlẹ̀ wọ́n ń tàn yín ni torí pé ogun bọ̀ ní January February next year ogun yẹn dẹ̀ ti wọlé tí wọ́n dẹ̀ wọ́n mọ̀ bí tán lọ nítorí pé wọ́n ti plan gbọ́n máa recolonize Nàìjíríà wọ́n dẹ̀ fẹ́ gba ilẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ reduce population wa ilẹ̀ Yorùbá by two thirds ìwọ tó o bá gbọ́ tó o bá rò pé ìsọkúsọ ni mò ń sọ ńgbà tó bá ṣẹlẹ̀ ẹni ọlọ́run á bí ní á dẹ̀ bí ìwọ náà nítorí pé wọ́n ní my people are, are perished due to lack of knowledge bíbẹ̀ ilé àwọn èèyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ̀ ìmọ̀ náà là á sọ fún ilé yìí kẹmọ̀ wípé ogun yìí ti dé tán ṣé ẹ wọ́n fẹ́ wọ́n fẹ́ gba ọ̀tún wọlé wọ́n wọ́n wá dojú yín kọ òsì kẹ má bàa rí wọn election kankan ò ní ṣe nígbà tó bá nígbà tó gbé bá wọlé ní January two thousand and twenty two gbogbo àwọn senators àwọn ọba náà kọ́kọ́ máa fẹ́ pa plan tó wà nílẹ̀ ẹ fẹ́ ẹkọ ẹgbàá gbígbọ́ ṣùgbọ́n nígbà tásìkò bá tó a máa rán àwọn tó máa ní pé arákùnrin ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ gbọ́n yàwá láàdẹ̀ gbọ́ o ṣùgbọ́n ó bọ̀ ó bọ̀ àwọn láǹdẹ̀ ẹ̀dẹ̀ tí ó ń yá àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn bàbá wa tí àbá papọ̀ nínú ìṣọ̀kan kálẹ̀ ò bá ṣe máa jagun yìí táwọn náà máa lọ́bì kárí káàkiri gbogbo àgbáyé láti jẹ́ kákàtà dẹ̀ máa kárí placards pé no war in Nigeria ká bẹ̀rẹ̀ gbogbo campaign láti wákàtí ọ̀wọ́ yìí lọ mi ní tàn yín o election kankan ò happen two thousand and twenty wọ́n fi ń tàn wá ni o òótọ́ ọ̀rọ̀ là ń sọ fún yín tó bá tẹ wá wúdọ́ àwòyí kẹgbọ́n pásítọ̀ àwìn kẹ́ má gbọ́ àwọn alálẹ̀ wọn á dá mi láre nítorí pé wọ́n rán mi iṣẹ́ wo dẹ̀ jẹ́ àlàyé tá à ń ṣe fún yín nìyẹn o election kan ò wáyé ní two thousand and thirteen wọ́n distract wa ní àwọn sáyẹ́tọ̀ wa tó ń gbowó fún tó ń tà wá àwọn ni àwọn ni àwọn ni àwọn ni slave agents àwọn Buhari ni àwọn ni slave dealers àwọn foreigners tó ń support àwọn ni slave masters àwa ni slaves tó fẹ́ ta o wọ́n ti tà wá tán o àwọn àkùsọ wa ká bá máa gbára wa dà campaign across the world pé no war in Nigeria ká bá ṣe máa plan ní alongside pé we want our Yorùbá nation nítorí pé gbogbo yóò tá à ń sọ yìí ó dùn ó nígbà tí wọ́n bá tún tàn wá pẹ̀lú owó tán ní ká wá lọ ṣe voting ẹ̀yin bàbá wa mi nítàn yìí ẹ jẹ́ ká fi àwọn nǹkan tó wà nílẹ̀ ká fi kọ́ ọgbọ́n wọ́n ń Tinubu lẹ́sìn wọ́n dẹ̀ ti tán pé òun náà máa gbéjọba fún wọ́n tọrọ pẹ̀lú change ní two thousand and fifteen next level two thousand and nineteen ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín ṣé àṣàṣì ni àbẹ́dì ẹ ṣe ń gbọ́rọ̀ sáwọn ará ìbàyí lẹ́nu wọ́n sì ń tàn yẹn jẹ̀ tún ń gbọ́ tọ́ba tiẹ̀ sọ pé màálù tá à ń jẹ lọ́ra wá ní iye ṣé pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ ṣé kò yẹ kí iye wa kó sọ jí nítorí pé ọlọ́run tó mọ̀ mọ̀ rán àwa yìí sí àwọn èèyàn láti lọ láti làwọn láti láti ṣe wọn ní ọkàn ẹ̀mí láti làwọn lójú kán lè mọ̀ wípé nǹkan ewu ńlá ń bọ̀ ọlọ́run tó rán wa ní iṣẹ́ nígbà tásìkò bá tó ẹ má lè mọ ọlọ́run pé ọlọ́run ha àṣọ ọlọ́run ò sí ọlọ́run wa o tọ́rọ gbé wa láti máa là yín lójú ó wá kù fún yín fúnra yín kẹfìtì ara yín gbọ́ two thousand and eighteen làwa ti ń pariwo wípé ogun nàìjíríà American expert security expert ló ti ṣàlàyé fún wa pé nàìjíríà that I am quoting him nàìjíríà is about to be taken down nígbà tá a bá máa ṣe next next week Saturday màá tún wá sí program yìí àwa play video yẹn fún yín pé two thousand and eighteen ni wọ́n ti sensitize wá pé ogun bọ̀ pé wọ́n fẹ́ bírígì nàìjíríà down hmm. gbogbo ìgbà yẹn apariwo títí èmi àti àbíkẹ́ àdè àti ṣe program lórí program lórí lórí video yẹn rí tá a sọ fún gbogbo àgbáyé pé nǹkan báyìí ló ń bọ̀ hmm. far back to hmm. two thousand and eighteen two thousand and nineteen láti pariwo yìí àwọn èèyàn wa ò gbọ́ ó tún wá wọlé tì wá tán àrí Arsenal tó kàn wọlé ẹ béèrè pẹ́sẹ̀ pé kí ló tán kàn Arsenal wẹ̀ wọ́n rò pé wọ́n á fún ṣe election two thousand and twenty-three kò rí bẹ́ẹ̀ o ajagun tàná kọ́ wá láti Libya láti Mali láti Niger Republic láti Niger Republic láti south láti northern Cameroon àwọn ajagun tàná kọ́ wá tó fẹ́ lò gẹ́gẹ́ bó ṣe lo àwọn tó ń lò ní Afghanistan lọ́wọ́lọ́wọ́ o à ń sọ fún yín ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ jí ìjẹ́ òdodo kẹ́ papọ̀ inú ìṣọ̀kan ká lè jagun yìí kọ́ máa lọ sọ làwọn wá di aṣálẹ̀ kọ́ máa lọ pa wá ní ìpakúpa wọ́n fẹ́ reduce by two by by by wọ́n fẹ́ fi one third lẹ̀ they want to eliminate two third of Yorùbá people ẹ gbọ́ ẹ gbọ́ àwa ti pariwo tiwa síta o ó wá kù fún yín kẹ́ gbọ́ nígbà tásìkò náà bá tó ọba tó ń dání láàyè àti àwọn alálẹ̀ wọn á dá wa láre pé àwa sọ tiwa o àwọn èèyàn wa náà gbọ́. ìwọ́n tó ló fẹ́ ṣẹlẹ́ṣàn irọ́ ni gbogbo ẹ̀ ẹ jẹ́ ká mm. papọ̀ ní ìṣọ̀kan ká lè jagun yìí wọ́n ní blood is thicker than water gbogbo ibikíbi tí ẹ̀jẹ̀ èdè bá wà láàrin àwa èèyàn wa ẹ jẹ́ ká kóra wa jọ gbogbo àwa afẹ́nifẹ́re tá à ń torí ìlara àtọwú tá a náà fẹ́ support bàbá Akíntóyè ẹ jẹ́ ká mọ̀ yìí pé Yorùbá nation àti the future of generation Yorùbá ó ju ojú oníkọ̀ọ̀kan lọ o àníkẹ́ papọ̀ sójú kan kámógun yìí kàjá ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o. à ń bọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀bá ẹ má ì tí ì lẹ́tà ẹ má ì tí ì lẹ́tà ẹ má jẹ́ kó pa á ní àparun mo fọlọ́ bẹ̀ yín ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín torí pé a ti pariwo títí dà ń ká àwọn ẹran ọ̀gbọ́ wọ́n yìí rò pé Tinubu máa àwọn ìjọba ti ń sọ̀rọ̀ ǹjẹ́ ẹ̀rọ àwọn northerners kọ́ ṣòwò ẹ̀tọ́ sí azim nípa election tó ń bọ̀ ǹjẹ́ ẹ̀rọ kan máa sọ́kà nǹkan tó fẹ́ jẹ president àwa hmm. Yorùbá la tún nítorí wọ́n yín mú sí wa lẹ́yìn ni o pé hmm. àwọn ọ̀dẹ̀ torí pé àwọn northerners ibi tán lọ wọ́n mọ̀ nǹkan tó ń bọ̀ wọ́n mọ̀ so àwa wọ́n ń gbọ̀ wa adẹ̀hùn wa agọ̀ ó burú o ẹ̀yin èèyàn wa ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ jẹ́ jọ nínú ìṣọ̀kan ká lè jagun yìí plan káwa náà ká lóbi káàkiri àgbáyé ibi tá a máa ti máa rí support ká wá nǹkan tó wà ń lé election lọ o ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o wọ́n sọ lẹ́wọ́ di aṣálẹ̀ tán gbogbo ọ̀rọ̀ àwọn kò lọ wọ́n lọ fi ń bra gbogbo àgbáyé wọ́n fi ra influence wọ́n rẹ helicopter wọ́n rẹ aeroplane wọ́n ní hmm. wọ́n ní wọ́n ṣe wedding fọmọ kan fọmọ Buhari lónìí sìn over one hundred private jets ló gádà sí Àbújá ààrò oúnjẹ jẹ ààrò mímu ààrò lò lẹ́ni àbíjọ́ wo lẹ́ni bẹ́ẹ̀ ni ààrò mímu ààrò oúnjẹ jẹ ìyá ń jẹ àwọn èèyàn wa ọ̀rọ̀ wa náà ń kó lọ o góòlù wa náà ń kó lọ sí Dubai góòlù wa náà ń kó lọ sí Dubai tán lọ ń tà adẹ ń wọra adẹ wọ́n dẹ̀ ń gọ̀ wa àwa náà dẹ̀ ń gọ̀ ẹ wa náà fẹ́ wá pa wa rùn gbàdọ́ tí wọ́n ti ra nílùú ọ̀dẹ̀ nínà o tá a bá jíjẹ́ òdodo time is ticking. ẹ ṣe mo dúpẹ́ máa ẹ ṣe mo dúpẹ́ máa ìjọba ẹ ṣe ọlọ́run á mi wà pẹ̀lú mo mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ níkùn ọ̀rọ̀ pọ̀ níkùn ó ń jà ní lórí torí pé kí ni kọ́lọ́n kó ṣàánú wa ni kọ́lọ́n tẹ̀ tẹ̀ tí ó ń bá wa sọ̀rọ̀ yìí ẹ bàbá wa Ògúnríbidó tẹ bá rí wọn ní real life ẹ fẹ́ tẹ bá bomi sí wọn lẹ́nu wọn lè gbé mi ṣùgbọ́n tó bá ń gbọ́rọ̀ Yorùbá nation ah ẹ máa lóore kan máa fọ́ máa tu gbogbo gbogbo kí lóde ń pè yìí kọ́lọ̀ ẹ̀dà kó bá mi ṣàánú wọn ẹ rí i pé ẹ̀rù kan ń bà mí bí mo ṣe ń wò wọn rò kó máa jáde sí láti ojú ibi tó wà yẹn ni wọ́n fẹ́ wọnú that's my brother for you ọlọ́run á túbọ̀ máa bá mi wà pẹ̀lú ojú òní tì í ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín lèèyàn fi ń rí kọ́lọ̀ má jà sunkún kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó ṣàánú ọmọ yorùbá kọ́lọ̀ kó gbé wa lérí mi oh. o ó ń bọ̀ o ó ń bọ̀ o ó ibi tí mo wá ń lọ báyìí ọ̀dọ̀ wa màmá wa màmá erelú ni hmm. ṣe rí ìtẹ̀mí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí